mo ti fi ẹlẹ́ lẹ́ni tí ò gbà ẹ́ gẹ́gẹ́ bí ìyàwó mi má ogun tó bá ti ń jọ má bẹ́ẹ̀ pé yàn kọ́ kalẹ̀ ẹ̀wà rí ẹ̀yìn bá ṣe ìyàwó gbọdọ̀ dúró kí ni o ó ní opportunity láti ìyàwó yẹn fẹ́ nítọ̀lá kọ̀rọ̀ jẹ́ ní láàárín three purity àwọn àdájọ́ tọ̀ láti pé tí bá ń ṣe lọ́wọ́ ó lè kọ́ torí ẹ̀dùn mẹ́sàn náà ni tó bá wà nínú situation gbogbo tọ́láàtì tí ẹ̀rẹ̀ bá ṣe ń gbà ẹ̀ ọkàn tọ́láàtì ara rẹ̀ náà yóò tí kọ̀ yàwó èyí tí ẹ̀ máa ń ṣe ẹni pé nígbà tí yàwó tó bá lóyún tó bá ti lè tí ọ̀ ó ti rí bá ara ẹ̀ lẹ́mẹ̀ẹ́ta ẹmọ́ wà gbé mọ́sálàtà yanjú bí á tún wíṣe go tó ẹ gbé ogúnjọ́ kan alásìkò ọjọ́ kan tí ó fi bí ọ̀ tẹ́ gbàgbé ìjọ yẹn gangan tó bá ti wá báyìí ó ti ní ṣéètì discussion yẹn kò bí gbé ọjọ́ mẹ́ta yẹn oṣù mẹ́ta tó wá pé àbí bíríjì mẹ́ta ti pé ìjọ tó bá ti ní àsìkò acceptance rẹ̀ àkàpọ̀ ni ṣùgbọ́n tó bá ti yẹ ẹjọ́ mẹ́ta yẹn tó jẹ́ ìwà bẹ́ yìí àbómọ̀ tẹ́lẹ̀ ìgbọ́jọ́ ẹ̀ ti pé ó wá fẹ́ gbọ́gbọ́ leta lè létọ̀ wá fẹ́ yí padà kí láà bá sọ ìrọ̀ kàfẹ́ tàwà ní gbà tó láàrin oṣù purity mẹ́ta ẹ̀ obìnrin lọ́pọ̀tunity kan lọ́ba kò gbọ́ kò gbà padà tó bá ti wá di bí wọ́n tó kọ́ lẹ́kẹ̀ẹ́jì ọkọ̀ lẹ́kẹ̀ẹ́ta lẹ́kẹ̀ẹ́ta ni wọ́n àti máa bá tó ǹjẹ́ ẹ̀lẹ́ kọ ìyàwó ẹ̀ níjòkó ká ní kíkọ mẹ́tẹ̀ẹ̀ta táàmà ní tọ́lápùl bẹ̀yìnúnà bí bá ìnà masala táwọn afáàyàn jù láyé ànábì gẹ́gẹ́ bí afáwà ẹ̀dà àbáàsì ti sọ láyé abubakar gẹ́gẹ́ bí afáwà ẹ̀dà àbáàsì ti sọ láyé Umar ọdún méjì àkọ́kọ́ nílẹ̀ ìgbàwá ní ọdún mẹ́ta ó gbé ilé wà ní ìmọ̀ mọ́fìlì ó sọ pé téèyàn bá sọ pé mo kọ ìyàwó mi mo kọ ìyàwó mi mo kọ ìyàwó mi lẹ́mẹ̀ẹ́ta ó ti kọ mẹ́tẹ̀ẹ̀ta pé náà nì eléyìí ni position àwọn ìmáàmù Malik ìmáàmù Shafi'i ìmáàmù Abu Hanifa ìmáàmù Ahmed. tó ní ẹ̀yàn bá ti lórí ìjókòó kan bó ṣe bínú náà ló gbé ẹ̀ bó ṣe gbé ìdùnnú náà ló gbé ọ ní àpéjò lè gbé ẹ̀kọ̀ ìyàwó rẹ̀ Allah ajá sí ṣe ma sọ pé a ń ti tọ́ lẹ́kọ́ a ń ti tọ́ obìnrin náà ti gbọdọ̀ mọ̀ wọ́n rẹ̀ láàbí dínà ní kọlọ́bà kí àwọn ẹ̀yà wa aláwọn èdè wọ́n ní ewé tó ń bẹ lórí iṣu ló jẹ́ káwọn èèyàn máa pọ́n ilé sọ́ọ̀wàlàlá ẹ bá ti gégi kódà bí ò bá fẹ́ gbé lábẹ́ ọkọ ẹ̀ káti ẹ̀mọ́ sọ́pọ̀ kan lélé ṣeéṣe tó yí sí o psychologically ìmá àfẹ́ dùn obìnrin ọkọ rẹ̀ sí lára ọkọ rẹ̀ wà lára ní ọkọ̀ra wọn kan so tí ẹ lè kọ ìyàwó lórí ìjókòó kan pòsíṣẹ́ àwọn ìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin bẹ́yẹn lè kọ ó sì dúró ní ṣùgbọ́n látara àdíìsì tí ìmáàmù Tirmidhi gbà wá bẹ́ẹ̀ imam ahmad náà gbà wá ó já mọ̀ pé látọ̀dọ̀ ibn abbas ó já mọ̀ pé in tó a ní gbà púpọ̀ pẹ̀lú àwọn òfin níma àwọn òfin yẹn wá hadith alákọ̀ọ́kọ́ ó ní tí ibn abbas sọ ó ní ọdún méjì àkọ́kọ́ ó ní ìjẹ́ ẹ̀pọ̀ lọ́pọ̀túnítì rẹ̀ ẹ máa dánù mara yín lọ́wọ́ àwọn èèyàn tí ń ṣe bẹ́ẹ̀ ó ní fọ́lọ́ àmdọ̀ iná wà lẹ́yìn ta bá ti bẹ̀rẹ̀ sí ní ìlò ó ti dòbí ni ẹ láti ní ìlò rẹ̀ bí bá kọyàwó rẹ̀ lórí ìjókòó a àbúrò kíánà níjọ́ kan ọkọ ìyàwó rẹ̀ lẹ́mẹ̀ẹ́ta ó wá gbọ́ létà pé ìyàwó yìí wà ní oyún wọ́n ah! ẹ̀wọ́n mọ́ àwọn ìbànújẹ́ wá kan àti pé ọ̀rọ̀ dọ́dọ̀ wá ní ọwá ní àríwá ní pé a a wáhìdà ìnáha ẹ̀ẹ̀kan péré ló kọ̀ ìyàwó rẹ̀ máa wọ́n yóò tí kọ̀ lẹ́bẹ̀ ṣùgbọ́n kí làwọn òfin tí ó fi jẹ́ pé ìsọfóǹkọ̀ ìyàwó rẹ̀ lẹ́mẹ̀ẹ́ta ẹ̀ à ní ká pé a kalẹ̀ ẹ̀kan òfin àbí gbogbo àgbọ̀ àfà wọ́n ṣàlàyé nínú ẹ̀ fi ó wá ní mo kọ̀ ẹ́sẹ̀ ó di mélòó gẹ́gẹ́ bí ìyàwó àní mo tún fi dẹ́ lójú pé mo ti kí ni o ó ti kọ́ náà ìyẹn mẹ́ta ni ilé ní pòsíṣà gbogbo àwọn àfáà ẹ̀ àwọn talákọ̀ọ́kọ́ ẹ̀ èdè lárúbáwá ni mo fẹ́ lò bí gẹ́gẹ́ bí wọ́n ti máa ń lò tí èyàn bá sọ pé kí ni o a ń ti ẹkí owó gbogbo ó ti kọ lẹ́mẹ̀ta náà ni pòsíṣà Imam Malik ní kò ti kọ ìyàwó rẹ̀ náà ni pòsíṣà Imam Shafi'i ní kò ti kọ náà ni pòsíṣà eh, Imam Ahmad ní kò ti kọ Imam Abu Hanifa bákan náà norman fọ́wọ́ tó bá ti kò ti kọ ẹ́ kí àtọ́ pé kọ ẹ́ níyàwó ti kọ náà ni ṣùgbọ́n rárá ọ̀nà kejì tó lè gbà wá onígẹ́ ní antitọ́ọ̀lẹ́kọ́ antitọ́ọ̀lẹ́kọ́ antitọ́ọ̀lẹ́kọ́ mọ́kọ̀ ẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ojú pẹ́ mẹ́ta ló tó fún mọ́kọ̀ ẹ́ lẹ́mẹ́ta kọ́ ló sọ ṣàǹfẹ́sẹ́ kí ogún ni mọ́kọ̀ ẹ́ mo ti kọ̀ ẹ́lẹ̀ mo kọ̀ ẹ́lẹ̀ tẹ́ ìfẹ́ ọmọ òjúmọ̀ àǹtìtọ́ọ́lẹ́kọ́ a àǹtìtọ́ọ́lẹ́kọ́ imamu ibn taymiya àti imamu ibn qayyim bẹ́ẹ̀ ni imamu ibn bẹ́ẹ̀ a lórí pé túnmọ́ yẹ pé ó kàn fọ̀rọ̀ yẹn báyẹn ni ẹ̀kan náà láàkàkú ṣùgbọ́n imamu ibn bẹ́ẹ̀ wá ní àwọn fi condition sí o tó ẹ́ pé ó fẹ́ ṣe tààkìdì tààkìdì tó fẹ́ fi dá lójú pé mo ò gbàgbé tí mo sọ òun fi ń dẹ̀ lójú pé mo kọ̀ ẹ́ ní sẹ́yìn àní mo ń sọ fún ẹ kó olúwa rẹ̀ ti pé mo ti kọ̀ ẹ́ gbogbo ẹni tó bá jẹ́ tààkìdì ní ṣe yẹn kò sí problem antitọ́lẹ́kọ́ antitọ́lẹ́kọ́ antitọ́lẹ́ ọdún kọyọ̀ká tí ẹ bá ní mo kọ̀ ẹ́ fún mà antitọ́lẹ́kọ́ fún mà ẹ̀ǹtì tọ́ọ̀lẹ̀kọ̀ àbí tọ́lẹ̀kọ̀ àbí mo tọ́lẹ̀kọ̀ gbogbo ń tèdè tó lè gbà wáyé tó wá fi súnmọ̀ sí àbófiwá àfíyà sí ìmọ́mù ìdùnbẹ́ẹ̀lì 20 years ni ó ẹ̀ṣẹ̀ pa àwọn ìdùnbẹ́ẹ̀lì àwọn sọ pé fatuwa àwọn lórí ẹ̀jú pé ó ti kọ̀yàwó ẹlẹ́mẹ̀ta náà ni kí ló sì bàtà alákọ̀ọ́kọ́ ti dúró ẹlẹ́ẹ̀kejì dúró ẹlẹ́ẹ̀kẹta dúró kí ẹ bá gbọ́yàwó ẹ̀ nínú ọwá kúrò ó tún wá bọ́ sẹ́yìn bẹ́ẹ̀ ṣó gbọ́n tó sọ kẹrù ẹ̀ ó ní mélòó ó tún wá jáde gbọ́n tí mo sọ mo ṣe kí ni ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti kọ́ náà nìyẹn bẹ́ẹ̀ obìnrin ṣùgbọ́n èyí tó fẹ́sùn múlẹ̀ ala a'lam ó tí àwọn afáwà ibùn tẹ́ ní ọ̀sọ̀ àti ibùn tó jẹ́ pé incidenti kan náà lọ fa gbogbo ẹ̀ in tó súnmọ́ jù ó ẹ̀kan náà láàkà ṣùgbọ́n kò sí múdà ẹgbẹ́ ìgbà bèèrè pé à ah, ṣe bá sọ pé èyí ó ṣe ìdà láàrin bó ṣe kọ́ ẹ̀ ó ti bẹ̀rẹ̀ ìdà ẹgbẹ́ẹ̀kọ́ tẹ́yìn bá ti bẹ̀rẹ̀ ìdà kò ní ìdí pé kóṣù mẹ́ta pé àbí mẹ́ta pé kò tó padà so pẹ̀lú pé òkè bí kó ti ó padà dé ó ó fún ní final wheel so ní ẹ̀bá kọ láàárọ̀ tó tún dé lọ́sàn ó tún tún kọ ó wá dé mẹ́ta nìyàn ni a mọ̀ tó ẹgbẹ́ lórí pé kò sí ìdìde náà ni kò bá àtọ́lẹ̀ mẹ́wàá ẹ̀yọ̀kan ní àwọn lẹ́fẹ́ sọ pé mo ti kọ̀ ẹ́ ní kíkọ̀ lẹ́mẹ̀ẹ́lò lẹ́mẹ̀ẹ́ta mọ́sálà kan wà in tó wà lọ́kàn ẹ̀yẹn mo yọ̀ǹda fún ẹ tó bá fẹ́ máa lọ máa lọ kí àwọ́ wá di sọ́kàn pé mo ti di sọ́kàn kó ti kọ̀ ní lẹ́mẹ̀ẹ́ta ṣàpé ó ti gbé ọ̀rọ̀ rẹ̀ lé lọ́wọ́ tẹ̀mílíkì náà ń pè tí mo gbé jẹ́ máa òun gbogbo gọ́lùbẹ́ẹ̀kọ̀ ìgbóní tó bá jù wẹ́ mo kọ̀ ẹni tó wà lọ́kàn gẹ́gẹ́ mo ti yọ̀ndẹ̀ fún ẹ̀ ṣùgbọ́n kí ìyàwó wá ìjọ ẹgbẹ́ lọ́kàn ìyàwó kíkọ̀ mélòó ló fẹ́ o sáàgbà bẹ́ẹ̀ lọ́kọ̀ bá lóhùn sọ bẹ́ẹ̀ ibi tó fa mọ́lá ẹ̀rù ṣàgbàjẹ́ ẹjọ́ tọ́lá mo ṣe tọ́lá àtọ̀ àdàrà ọmọ àfẹ́kì ìdàmùsílámà ṣùgbọ́n ẹ̀rọ akọ́yàn ẹlòmí ọ̀fẹ́ problem ni pé láwùjọ wa téèyàn bá kọ ẹnìkan ní ìsìn ẹlòmí ò ní tún fẹ́ fi kí ló dé tí ṣe kọ ẹni alàdáni ọmọ ìlàmù tó sì rí bẹ́ẹ̀ ó kọ eléyẹ lórí ọ̀fẹ́ nínú ètò burú jù táà ń ṣe ń lẹ̀ yìí kọ́lọ́nkọ́ta ní ní pé èèyàn bá fún àwọn èèyàn kódà ànábì fẹ́ tọ́gbọ́ ẹkú ẹgbẹ́ orópọ̀ sí mẹ́rin àwọn ànábì ẹ dárúkọ ẹwà tí ń dárúkọ báyìí ẹ má dárúkọ kejì ẹ má dárúkọ àbí àìsà nìkan náà ní dárúkọ pọ́pọ̀ ẹkú àtúnjì mari alkùtíyà ẹgbẹ́ wọn fún ànábì láàmà bóyá ọkọ̀ kan ló fẹ́ rí tẹ́lẹ̀ àbí ọ̀fẹ́ bẹ́ẹ̀ sì rí fàhábà ìfàhábà bẹ́ẹ̀ ni a ń pè ẹni gan ah, eh, Fatima bintu Umayr àbí ìrántí orúkọ rẹ̀ gàgà ṣùgbọ́n bintu Umayr fàhábà bíi mẹ́ta lọ́fẹ̀ẹ́ nígbà tọ́kọ rẹ̀ àkọ́kọ́ kú ogun sójú ogun ni Abubakar ṣe ó

وإما, وإما لك الزوج ثم تصالها أقيب قبول كان ليس مفصلا وما سكتت عنه فليس لها إذا mọ́láka hazọ́wù ọkọ̀ dọ́gbọ́rọ̀ rẹ̀ ọwọ́ rẹ̀ lọ́wọ́ nítorí ọba ṣe ni ọba jẹ́ nǹkan ẹ̀ mú kọ́ ẹ̀ náà nù tọ́ba sì ti ní nǹkan ẹ̀ nǹkan yẹn gbé tẹ̀líkì ni. fòmátà sọ́ọ̀là àkíbà kọ̀bùn nígbà tí ìyàwó ní ọwọ́ mi ṣùgbọ́n nígbà tí wọ́n sọ ẹ lẹ́yìn ìsàbùfẹ́ wọn àyẹgbẹ́ ẹ̀gbẹ́ méjì àti mẹ́ta ni o lórí position Imam Malik kí àwọn bá tó pé tó ṣe tó wájé bórí ìjókòó kan ní ẹyọ kan náà ni àyàbí tó gbé láàárọ̀ lọ́sàn ẹ̀hẹ́n alẹ́ àbí àsìkò tó pẹ́ ó sẹ̀bìrìtì tó nígbà tó wọ́n kọ́ bẹ́ẹ̀ obìnrin wọ́n gbà ṣùgbọ́n wọn àyànjú pé mẹ́ta ni based on opinion tí wọ́n yẹ́rù bá wò bá أباني وما سكتت عنه فليس لها إذن أبعي ذاك تصيد ولكان فليس لها أن تقول ثلاثا قصدي أولا قوادي وتقوى قد عدتني ويا موافق بإفادة قواني رو nígbà tó ń kọ mí ẹ in tí mo dì sọ́kà ní pé kí ni o sẹ́kì kí ni o sẹ́kì ó kù ní àbí sẹ́kì gómìnà eré ìjọ ọkọ̀ rẹ̀ a nígbà kò sí ọ́dúró kò àfà ìwọ́n fi ń lẹ̀ pé kò sí fún ọkùnrin yẹn àfóbìnrin yẹn tó wá lóhun mọ̀ pé àdìfọ́kàn rẹ̀ kò kí ń ṣe àsọjáde èyí ó sì máa dájọ́ pẹ̀lú tí fẹ́ kọ́ ẹ̀mẹ́ẹ̀ta ni gbé so ní ìsìnbá ìdímá bí irú mọ́sálà ẹ̀mẹ́ ló láàtà pé ọ̀pọ̀ ẹ̀kọ́ ń bá pé torí pé kí àkọ́kọ́ ìmù lọ́dọ̀ Ìmáàmù Málíkì gata gbà pé èèyàn lè kọ yẹn níjòkó ẹ̀kẹ́lẹ́ mẹ́ta wọ́n lélé yọ ọ̀lọ́bẹ̀ bó ló lọ ni náà ọ̀rọ̀ ìṣọ́ra kiri yẹn àdísì àbúrò kánà padàkánmà bẹ́ẹ̀lá bí ti dánmà padàkánmà bá ti wá máa tó òun ṣe tó wúyàn kọ́ máa ṣẹlẹ̀ tí wọ́n máa ń ṣẹlẹ̀ ń gbà mí kò sí mọ́ ti sí kódà ànábì sọ̀làwátò rọ́bì wàsàlámù àlẹ́ òun náà ṣe fáwọn ìyàwó rẹ̀ sẹ́ni káwọn lọ́lé wọn ṣé bá yìí ṣùgbọ́n ànábì ọlọ́run padà dá obìnrin yẹn padà fún ni ìwé lábẹ́dá ọkọ̀ rẹ̀ o ti kọ̀ ẹni kí ló sì fa obìnrin a máa wà tí ó súyàn gbà ní ẹ̀yìn ọkùnrin ní ẹ̀ṣẹ́ só ọlọ́run ara dá janna ìyàwó rẹ̀ nínú nínú tó jáwọn pé wà ní ẹ̀zọ́ wà ní

obìnrin gbọdọ̀ pẹ̀lẹ́rù rẹ̀ ìgbọdọ̀ pẹ̀lẹ́rù rẹ̀ àtọ́gbẹ́ kọ́kọ́ máa kọ̀ ní ẹ̀gá máa kọ̀ yẹn wọ́n tó bá ti bí obìnrin gbọdọ̀ pẹ̀lẹ́rù rẹ̀ òun náà á ti mọ́ máa tá lọ́kọ́ táyì ìyàwó múlé ó tún ní kò ní ọkọ̀ wà máa ronú ọkọ̀ tó nílà àgẹ́ àwọn ìgbà ah, àwọn ọmọ yìí mọ̀ ń sàánà wọn bọ̀ ìwọ náà lọ́pṣàn ìtọ́kọ̀ náà ṣe gbọ́dọ̀ gbẹ́nìyàn ó lọ́pṣàn fúlọ̀ ṣàkóbìnrin náà lọ́pṣàn fúlọ̀ ṣùgbọ́n wò ní mọ́pṣàn fúlọ̀ ẹ̀fẹ́ wọn pé ọpọlọ ní òpé ni ìbínú ṣe ìtọ́n ti gbà làákàrẹ̀ wo ìgbọ̀rọ̀ bá ṣe tọ́kọ bá ti ṣe ó ti ṣẹlẹ̀ lẹ́ni ẹ̀fẹ́ bá ti ti sọ wọn ìṣe lè ṣe ìgbìsọ́wọ́ káníkà àkọ́kọ́ ah, ìyàwó àwọ̀dá ah, ìbí ti ń ṣeré lẹ́ẹ̀kan فإنهم لتقولون إنكم لتقولون منكرا من القول والزور nítorí ẹ̀ ní afẹ́ báyàwó ẹ̀ ṣeré náà ọ̀tún gbọ́dọ̀ wọn bá ṣeré pé á ah, ẹ̀yìn rẹ ló dàbí ẹ̀yìn ìyàwó ẹ̀yìn ìyá mi ìdínà dé náà nínú kí ló lórí sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n mùsáàbá àti ti pé ó mí ní ziharu tọ̀rẹ́ wọn sọ pé ìkánná wọn jọrú ti ẹ̀hẹ́n mọ́kànlá lẹ́kùn wọ́n rẹ̀ pé èékánná rẹ̀ èékánná máa mi ló dí kódà kó mọ́ fẹ́yìn sọ òṣìyà rẹ̀ náà tó àdúkọ́ wá gbàwẹ̀ 60 days òtàtàbí àyà ọlọ́run ò sọ pé kókó fi ẹ̀rú ẹ̀rú náà bá fi ẹ̀rú ó lè lówó ẹ̀jẹ̀ ajá kókó tó ló fi jẹ́ kí ìfìyà jẹ ni ló jẹ́ fún mi kí n sọ̀rọ̀ rẹ̀ ẹjá dó bá ẹ̀kọ́ náà fún alákọ̀ọ́ni tán sọ tó ọ̀rọ̀ tọ́lá ọ̀rọ̀ tó tóbi ní àdíjì yẹn ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ wọ́n tún máa rẹ̀fẹ́sẹ̀ múlẹ̀ ìgbà ọ̀gọ́dọ̀ làhàlẹ́ ìlẹ̀lá àtọ̀lá tó lé ní ìta òní pé tọ́ ọ̀wá fẹ́ kó ń kọ̀ ẹ̀kọ́ ọkọ̀ ó ráìjì láti sọ pé ilé ògbé owó ẹ̀mẹ́ta ẹ̀kan péré mú gbà fún ẹ̀ kó lóhùn ilé ìrìnlẹ́ta ní oṣù ọ̀sọ́rọ̀ àwọn ọ̀sọ́rọ̀ àdá Muhammad wà ní ọ̀sọ́ àríyìn ìjìmá ṣọ́ọ̀bá ti bèèrè àkàwọn sára mi اوكي احسنت جزاكم الله خير نعم ọlọ́pàá pé ó bá ti bí àwọn ẹ̀sìn àmọ́ ń gbọ́ pé àwọn ọmọ pé ọba ìyàwó tí wọ́n bá tẹ̀ra náà bá fura wọn tí táwọn ìṣe dáadáa ẹ̀rọ tó dá ní mẹ́tẹ̀ ìdájọ́ ẹ̀ṣẹ̀ alákọ̀ọ́kọ́ kágbé níbi ìgbẹ̀yìn ẹ pé ọkọ àti ìyàwó táwọn fẹ́ra wọn tí wọn bá kọra wọn ṣùgbọ́n táwọn méjì bá jẹ́ mùsùlùmí wọ́n jọ kẹ́ra wọn láti jẹ́ nínú ẹ̀ so àwọn ni wọ́n ti jẹ́ gẹ́gẹ́ bí àwọn ìyàwó àkọ́kọ́ òṣèré tí wọ́n sọ́lọ́ ti jẹ́ kí n tán bá òkàn ní kú tó ọlọ́ni wọn lẹ́bí na amọ́ni wọn tẹ́bà wọ́n máa àlẹ́sìnà ohun ní àmàlẹ́ yìí ṣe àkókò ọkọ̀ ọkọ̀ náà ní ọkọ̀ àti ìyàwó torí pé walladhina amanu jámùn tó tó kó ọkọ sínú tó kó ìyàwó náà sí ọlọ́run sọ pé ọkọ àti obìnrin àti ọkùnrin tó bá ṣe dáadáa man amila salihan min dhakarin aw unsa wa huwa ìyàwó náà tó fà jẹ́nà ṣùgbọ́n iṣẹ́ tọkọ ju tìyàwó lọ kò yóò fi ràn lọ́wọ́ náà lórí wà usually in tí àlá àìṣà ma ń ròyìn in tí ma ń wá lọ́kàn oníyà kò sí ẹni tó lè tó so ìwọ gọ́ọ̀nà báyàwó rẹ̀ jámi nítorí pé kò dìde ní ìyá wà tí wọ́n fi ń dìde náà fara balẹ̀ gbogbo ta mọ́ ń kàí tí àlá àìṣà ń ròyìn ó lánàá bí wọ́n kírun ó sùn síbẹ̀ tó ń kírun ní ọba ẹgbọ́n tàn sọ yìí ìyẹn ìgbé iṣẹ́ tọkọ ṣe kí ni o ọmọ tìyàwó náà sì lè ṣe kí ni o kó ju tọkọ lọ́ngbà mi ṣùgbọ́n kò ní gbọ́kọ ẹlòmíì tó gbọ́kọ ẹ̀jà lé lórí ni pé àwọn èèyàn jí dìde lágo mẹ́ta ìwọ́n tiẹ̀ tán bá pè ro five alákọ̀ọ́kọ́ ò ní dìde irú yìí wọn tó wáyé tó ń ba àjà lé nínú gbóhùn pèsè dáadáa àbẹ̀ jíyì xeyì ṣùgbọ́n kó wá máa wo pé èèyàn bú ni látara bẹ́ẹ̀ àpètó bẹ́ẹ̀ náà ṣé òun jalè ṣé èṣe zina ṣé èṣe ṣírkì

ìmọ̀ràn rẹ̀ àtọ́lọ́mọ̀lẹ́kàdà إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رضبا ورهبا أولا جوا أمسامي زكريا يعني لا تبقوا يسارعون في الخيرات فباتي àti ọmọjọ́ ń ṣe competition kìí ṣe bàbá àdìyá nìkan tó ẹgbẹ́ bàbá àdìyá káánà lọ́lọ́run ọba sọ lọ́lọ́run ọba ọba sọ káánà tó ń gbà tó o káánú àtọ́mà àti ìyá ó ti kọ́kọ́ wọn sínú ó tó wá fọ́tọ̀ sí bàbá náà kú báyìí wọ́n ṣe competition tí ẹ̀ bá jẹ́ ìgbà bàbá ní kàkọ̀rání ọmọ náà ó gbà á àti bàbá yìí ọlọ́run ṣe ẹlòmí yọ ọmọ ní ọmọ ẹlọ́gbé kùránì lọ́gbé kùránì ní kí lòun tàbí ẹ̀dì lọ́wọ́ ọmọ rò pé sẹ́ẹ̀dì ẹlọ́wà important tó bá lọ́gbé kùránì ó dínwó ọkà yóò mọ̀ súnmọ́ díẹ̀ díẹ̀ bá yóò àmọ́ àwọn tó ṣe ṣe ṣáàdìsì náà là máa pè so irú àwọn tó bá ní aflin hadisi ni a ó pè ṣùgbọ́n hadisun da'ifun èèyàn gbọ́dọ̀ yẹjú ẹ̀ torí pé kí ni òwọ́n ìfìtì sánàbí a máa tí ìmá fẹ́ sọ yóò ní rúwíyà wọ́n sọ pé ànábì sọ pé kò bí ìgbé èèyàn sọ pé ànábì sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ èrò bẹ́ẹ̀ báwọn níwà tí ó jẹ́ kí ń ṣàdíṣe rárá bí irú èyí tí irú ìtàbà ní ṣàdíṣe rẹ̀ pé mo gbóòrè ní ilé ìṣẹ̀lẹ̀ àdíṣe ìgẹ́rẹ̀ pé tẹ́ bá ti ṣàdúrà tán ẹ fi ọwọ́ ń ṣe kí ni o ẹ̀fọ́ ẹ̀fọ́ kí ẹ̀ ṣe lè rí sánàdì kankan fún yẹn so àwọn èèyàn kàrún náà ẹgbẹ́ bá ti wá náwó báyìí ẹ̀rí pé ẹ̀fọ́ ẹ̀ kó ní ẹ̀tú káàkiri sọ áfíríkà tó mọ̀ lúmẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ta tó wá sọ àwọn tàbí kọ́lọ̀ ń kó fún alágbèrè bárakàlá fi ṣe ilé ọkọ ní kó ti ṣe kò jẹ́ dandan kó ṣe ilé ọkọ ó sì lè ṣe ilé ọkọ ṣùgbọ́n wà pẹ̀fẹ́rẹ́fù àfáàní pé tọ́kọ bá kọ ìyàwó níbi àwọn tọ́lá kọ̀rọ̀ jẹ́ ìgbóni kí ìyàwó ti ṣe ìdá rẹ̀ ibikíbi ló ti lè ṣe alákọ̀ọ́kọ́ látàrí ànábi náà àti fẹ́ǹsì bẹ́ẹ̀ níbo mi olóbìnrin kan nínú ọ̀nà tí Sheikh Al-Albani mú wá nínú hijab al-mar'a àbí jalbab al-mar'a lil-muslima wípé ọ̀rọ̀ nìkan nínú ọ̀nà kan sọ pé kò jẹ́ lẹ́lẹ́ ní ìgbẹ́gbẹ́ tó dà ní òpé onígbóbìnrin kan wà tó fẹ́ ṣàìdà ẹ̀mí sallallahu alaihi wasallam wọn ni kó lọ ṣàìdà ní ọ̀dọ̀ obìnrin kan ó wá ní pé obìnrin tó ní lọ ṣàìdà lọ́wọ́ rẹ̀ àwọn èèyàn púpọ̀ mọ́ ń torí obìnrin tó fẹ́ ṣe ìjà ọkọ yọ àdá sí ló fi kọ́ kalẹ̀ ó tún wá fẹ́ ṣe ìjà ní ọlọ́mọdé ogun pàtílẹ̀ tó mọ́ ṣèdè ìyàn wò kí ni ìṣètì bá ní kò jẹ́ dandan kó ṣe ìjà nílé ọkọ rẹ̀ ṣùgbọ́n tó bá ṣe bẹ́ẹ̀ yóò jẹ́ àti tètè kí ni ká tètè kódà mọ̀fúnmù ọ̀rọ̀ tóhun bàbá rẹ̀ wáyé ní kó gbà padà ó wá lóhun ní ìgbà ó wá lọ́fẹ́jọ́ sun ànábì ànábì ní gbà padà ó tẹ̀lé bàbá rẹ̀ ṣáìdìdì pé ìgbà padà yìí fúnbìnrin ò lẹ́yìn ó wà nílé rẹ̀ yóò fẹ́ gbà padà náà fa mọ́ wù ẹbá ti jọ ń wọra yín títí obìnrin orí rẹ̀ padà yìí lè àmà àìsàn tó bá ṣe ìyókù náà tó bá ti jẹ́ pé ìdá wà ibi tó bá ti rọ̀ ọlọ́run kò lè àmà lásìkò èèyàn ọkọ̀ yóò máa náà yẹ lórí tó ti rọ̀ náà number three Thank you. Tani wa múnu wọn yóò wílá ti ṣe bárakì ọ̀rọ̀ tí àwọn ìlànà sọ̀rọ̀ ní òun lórí wípé kí ní kí lára gọ̀gọ́ náà ọkọ̀ ń gbèrò ṣùgbọ́n ó ti fàwádọ̀ ọ̀rọ̀ ti gbé e lọ́wọ́ ẹlòmí alákọ̀ọ́kọ́ ti kó lọ́wọ́ rẹ̀ ní yẹn bá mú òní ṣùgbọ́bìnrin yẹn náà tún wá lè mọ́ mẹ́ta nígbà tó ti e ní

nígbà náà bọ̀dé ìwọ̀n bá ti fẹ́ lò ní àwọn kọ̀wá ìgbìmìnà nìta ní pé so insha Allah insha Allah pé wọn àgbọ̀gbọ̀ alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n tó bá ti di pé o ti fẹ́ lò ní báyìí kó wòye kó ìgì méjì jáwọn máa jà ń jẹ́ orí àjẹ́ àwọn ìjà ní àwọn amúgbẹ̀ ọlọ́run tó wá lò ní àdúwájà òun báàjì ẹ̀rí ènìyàn ìyàwó ẹ̀nà jẹ́ lẹ́yìn tánàbí tó kú kí náà tó jẹ́ sí ìyàwó ànàbí tó yíwọ̀n kú ní ìbáhátì mùsùlùmí ìrọ̀bọ̀rọ̀ ẹ̀yẹn yé báyìí a ti pé ìyàwó ẹni tó bá kú náà ló sì jẹ́ ọdún lórí kọmọ dáná rẹ̀ tẹ́wọ̀n bá dá náírà náà wà dá fún gbà ní tó ìjọ jẹ́ dẹ́dẹ́ ní tẹ́ fẹ́ béèrè àdúgbò tó dá èyí tó jẹ́ dẹ́dẹ́ lé lórí kò náà ní kí ni o kó gbọ́ ọ̀rọ̀ sọ́kọ̀ ẹ̀lẹ́rú kó sì màkánà rẹ̀ tó ń fara rẹ̀ lẹ̀ ṣùgbọ́n àbí ni àti ìsọ́lẹ̀ sáńsàá وصامت شهرها وأطاعت زوجها دخل الجنة ربي عليه صلى الله عليه وسلم tó bẹ́rin tọ́wá ti bá ọlọ́run bá gbọ́dẹ̀ fún mùsùlùmí ọwá kírun ọgbà rẹ̀ ọwá tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ nínú àṣẹ náà ni pé bá ń dáná fẹ́ẹ̀fì yẹn fún tẹ́lẹ̀bà ní ìsìn a máa nẹ́bí bá wà ní bí i aláìsà tó ń pè káàna fi khidmati ahli so kìí ṣe pọ́n ọmọbìnrin lára kò mọ̀ dáadáa fídímà ti ahàlìhì tàbí fídímà yẹn lè pọ̀ tó ń rán alẹ́ rẹ̀ lọ́wọ́ bó ti dín ràn lọ́wọ́ ìbàdàn náà ó dẹ́ lè ṣe ká at least ọkọ̀ wá fẹ́ yìí yóò ṣe náà láìsí tó sí òun ọ̀fẹ́ mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ìjọ ọ̀bá ti lè dúró bọ́kùnrin lè dúró bọ́kùnrin based on dáwà wà bẹ́ẹ̀ o ti sọ fún yín pé ọ̀nà mẹ́ta ni lórí ìjókòó kan náà ẹ̀yọ̀ kan ní eléyìnbòsíyàn tó tèmíà eléyìnbòsíyàn tó káyọ̀ eléyìnbòsíyàn tó bẹ́ẹ̀ ìdán àbẹ́ ó ti mẹ́lẹ̀ báyìí yẹ́rọ tó kù náà

irú ah. ọ̀rẹ́ ní gbogbo ẹ̀kàlẹ̀ a ní ọmọ ìsìnkú ní tọ́ẹ́ pẹ́kọ́ kan ti bí oúnjẹ alákọ̀ orí fóònù ló ti ti kpe ó text message ní ó kọ lẹ́tà ní wájẹ́ bó olókọ o àyíbáyà ọkọ̀ gbájọ́ olókọ àbíjẹ́ pé ṣáájú amẹ́gbà bí kọ́ láàrin tó ìyà ní owó oníkọ̀ nǹkan abájẹ́rì láti mọ̀ fóònù lọ́kọ̀ tó dé bá ní tó bẹ́ẹ̀ ọba àtọ̀ mẹ́wàá ẹyọ kan náà ni nígbà tá à lè gbà fọ́kùnrin àti gbà fọ́kùnrin náà tọ́ ọ̀rọ̀ tọ̀ láti lásọ kò wá kọ́ máa tẹ́lẹ̀ wíwájú tẹ́lẹ̀ ọlọ́ba túnlé àwọn èèyàn tí ó ọlọ́kọ́ sáré wọn صلى الله وسلم على محمد لا يجينا نعم Tọ́bọ́ wá mọ́sálà tó dáre ẹ̀dàgbẹ̀ ẹ̀yà gbọ́ ẹ̀yà gbọ́ ó kọ lẹ́tà mẹ́lẹ̀ ọwá kó mẹ́lẹ̀ ká fún lẹ́ẹ̀kan náà ìṣẹ́jú ọ̀rọ̀ bá fún ní ìkẹlẹ́ ó tún di ìrọ̀lẹ́ àbọ́là ó tún ó di àbájọ́ tó lánà tó fún kan mẹ́ta nìkan lọ́pọ̀ sáà láàyè ó bí ẹ̀sẹ̀ yìí ẹni tó bá àwọn tó máa ìtẹ́bájẹ́ ẹni tó bá jẹ́ márì tí ó ti bímọ ló fi máa ó fà ẹbá ti rí pé bímọ ọkọ gan nítorí ẹ̀lọ́kọ̀ mi tó ní báwà gan ló máa ń rọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ pé yẹn ló gbọ́mọ fẹ́ nìkan ní ìdí òkò dàbí ìgbà ẹ̀yìn wọn lọ́jọ́ wọn fẹ́ lèèyàn kan tó ní mọ ti mọ mú ọkà ọkọ̀ ẹ̀ lásán wà lọ́kàn orí jìnnà ọlọ́run àjọ sallallahu alaihi wasallam